العالمين صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أدبه وباوة عليكم في الله àti àánú rẹ̀ bàbá anábùwà Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábì ànábì gbogbo ẹni tí bá ń tẹ̀lé súnà ànábì náà lórí ìjọ àtìyába. mo kí gbogbo ẹ̀yin jàmá lọ́kùnrin lóbìnrin mo bá wọn ẹ̀yà wa tí wọ́n wà ní tẹ́ǹkì kejì náà ń gbọ́ àfa musa ni wọ́n kó gbogbo àjọ lónìí àwọn dà àbúrò àìsà. Abu Hamida ẹ má pariwo púpọ̀ lóye o. ẹ wọ́n ti ń bọ̀ wọ́n ti ń bọ̀ Abu Aisha ní àbádì Abu Aisha bálátà òní ẹ̀ẹ́dàgbọ́n sáwọn èèyàn ti jẹun.

kéèyàn ó pé èyí tó tún dínran èyí tó ẹran tútù nínú ẹ̀rí kan pé dandan nìkan ha ẹran àtìkọ ní wàláàrí làbí nísìnyí ní nígbà mo fẹ́ jáde kúrò nínú ọgbà desktop Ìlọrin mo kírun ní mọ́ṣáláṣí wọ́n mọ̀ sátárì wá bá mi ìdí ń di ní gẹ̀ẹ́ tó o ti bí mẹ́ni olóhùn pépé àkàlẹ̀ ni mo rò pé ìyàwó rẹ̀ ń jẹ́ ní oyún ìgbé ìdàpọ̀ bí bàbá àwọn bá láwọn ọ̀gbàjọ́ méje ọba níjọ́ mẹ́jọ ní kí ni fóun ó ṣe mọ̀dá lóhùn sẹ́kẹ́tìrì mi wá ń bẹ pẹ̀lú mi mo sì ní búrọ́pọ̀ sí ọ̀tá tuntun gbé nígbà wá padà dénú mọ́tò àdá ọ̀gá èmi náà ní béèrè o oníkẹ́ ní béèrè jẹ́ onítọ̀ bẹ́ẹ̀ yẹn bá bímọ jẹ́ ọ̀bá lágbára àti kó mọ́ ìgbà wo ni kó máa máa parí mọ àyọ̀dà ọ̀ lágbára àdúgbò mọ́ ọ̀ lágbára àdúgbò ọ̀dà èwo lọ lágbára ah, ọlọ́ ìnáwó rẹ̀ náà ní ìmọ̀lẹ́sọ̀ ọ̀dà sọmọdé ń jẹ́ kó mọ́ sọmọdé ń jẹ́ kínní kó mọ́ torí àìsàlàyé àwọn nǹkan méjì ọ̀yá jà sí ọ̀làwà fẹ́ máa bẹ́ wulẹ̀ máa yọ ọ́ ìfẹ́ sí ara wa kí ni jẹ́ ìkómọ kí ni wọ́n gbọ́ yí pé kómọ èèyàn dáná èèyàn gba tẹ́ǹtì bójú lágbára mọ́ èyí ń lò sí ìlówó rẹ̀ olóhùn òdì ìlówó èyí ń lò lọ́dà ní torí tí ń jẹ́ kómọ táǹpè ní súná bọ́bá yìí pé mọ́mọ́ pé nǹkan ẹ̀sìn ló ń bi mínítì nǹkan mẹ́ta kí my brother you can follow us. It's unfortunate. Eh, why interpreter no? my brother doesn't speak Yoruba fluently I know that but uh, you will pardon us we continue this way jazakallah khairan. nǹkan mẹ́ta ní jẹ́ súná yá àfọmọ́ abẹ́ ṣe súná àkọ́kọ́ mbẹ́ mo ní kó fún ọmọ rẹ ló kọ́tọ́ dáa ẹ̀ẹ́kejì fa orí fún ọmọ rẹ ẹ̀kẹta pa ẹran súná fún ọmọ rẹ èwo ló lówó rẹ nu mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní mẹ́tẹ̀ẹ̀ta lòún ní ó gbé ọ̀rọ̀ náà lójú túbọ̀ ní sí mo ní tó lè mú ọ fi ọjọ́ sọ́mọ tọ̀rọ̀ ọmọ ẹ dákun gba àwọn obìnrin náà wọ́n máa gbọ́ wa ní tí ò lé ẹ mẹ́jà fà lè nítorí lè mú mùsùlùmí sọ pé á ah, ẹ̀dàkùn ẹ̀ bá a fi ọ̀sẹ̀ kan kún o ẹ̀dàkùn ẹ̀ bá wa fi ìjọ kan ọmọ yìí o òun ni bí ọba ní nǹkan kan nù mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀dàkùn ṣe làákàyè ni òtí tẹ̀yìn ìrònú ọkọ̀ tó dáa wọ́n àbí ọmọ ìyá yẹn ìyàwó yẹn bá ti wà nù oyún ni kéèyàn ti máa múra kalẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run bá sọ kalẹ̀ dáadáa o ọkọ̀ tó mọ̀ fẹ́ sọ olójó jẹ́ pé ńjọ tí wọ́n bí aṣáájú ọmọ anábọ̀ Muhammad sáńpẹ̀ ní Ibrahim anábì ti mú rẹ̀ kalẹ̀ ní sallallahu alaihi wa sallam torí bí yẹn bá wo dìwé bá anábì ti ń bá àwọn èèyàn ròyìn pé mo bímọ lónìí o àti ti ń tẹ̀lé ọba lónìí قال النبي صلى الله عليه وسلم ولد لي الليلة غلام وسميته باسم أبي إبراهيم bọ́bà lẹ́yìn ló yìí abimọ lónìí o lẹ́yìnlá bí lárúbá bá ní lẹ́yìnlá bí ìgbà táwa náà ń pẹ́ mẹ́júmọ́ òní abimọ lónìí kọ́dà mo ti ti sọ ọ́ ló kọ́ bàbá mi àgbà ó kọ́ ànábì Ibrahim mọ̀tọ́ ẹ̀rábùsẹ́ ni jíjẹ́ ẹ̀sẹ̀ ń ronú ní ọmọ tó mara àmà o ẹ̀rí nù pé ọ̀yẹ́ ó báyàn lójijì ti máa múra kalẹ̀ òmùrò ó kọ méjì bàbá jọkùnrin pẹ̀lú ògùn ọlọ́run jẹ́ sọ ni bàbá jọbìnrin pẹ̀lú ògùn ọlọ́run jẹ́ ọmọ ẹ̀jẹ̀ ni. kò sí mùsùlùmí tó gbọdọ̀ ní ẹ̀sùn pé èèyàn lágbára yìí àbí ń bẹ. ẹ lákùn èèlò wọn ra bíléèdì ṣé yóò fi parí fún ọmọ ọlọ́mọdé ó lé fún adébẹ̀ o tí wọ́n ní àwọn olówó tí wọ́n ra bíléèdì ni àbí wọn ò fẹ́ lò ń gbàjámọ̀ ń gbà ẹ́ gbogbo bó ti lè wù kí gbàjámọ̀ ń wọ́n tó èyí ò rò five hundred naira ya ẹ bá wa parí ọmọ yìí o àrùn five hundred naira àrùn one thousand naira ọlọ́run ní yóò lè má wa débẹ̀ èlò wọn ń tẹran lónìí lóòrùn tọ́ran lọrin lónìí yìí èyàn rẹ̀ ran eight thousand tó tó kó ma àbí kájúlọ̀ tó tó kó ma. gbogbo ẹran tó bá wọlé yá lọ́wọ́ ìkómọ ẹkùnmù ìdájọ́ kan ní bẹ fún ẹran ẹran tí ọwọ ìkómọ ẹran tó bá wọlé yá ó ṣe kí ni àhá wọn àti ń ẹran fẹẹ sáàbù àwọn èèyàn mọyọ ń dá ẹ máa jẹun ẹ máa fi wọn ẹ ń padà ní sí ń bọ̀ wá bí náà bá ní naira mọ́nà tàbí ó sì ní five sí one yóò fún gbàjámọ́ gbogbo ẹ̀ dè ó di nine ọlọ́run sì fún ńlá ìdí bí màpọ̀ ọkọ̀ tí mo fẹ́ nì tó wù mí ó sì bí àwọn àfa ẹ̀dá tó kọ yé so kọ kó kọ o toró kó kọ ọ̀pọ̀lọpọ̀ ọkọ ẹnìkan ní wí fún mi lánàá ní ṣe pé òun fẹ́ para sọ́rí ìjẹta kọ́ fẹ́ para ọkọ̀ ìyàwó rẹ̀ múra èyí ṣe ní wọn lóko tí ní oní zimbia ní ah, ló sọ oní zimbia. bẹ́ẹ̀ àwọn àlùfáà náà wọ́n ní wọ́n sọ sọ ń àwọn ó yẹ kéèyàn ó ti pèpè àgbẹ̀ àkọ́kọ́ tí mo fẹ́ sọ ọmọ mi wá ọwọlé ìdíjẹ́ fi gbé àwọn afá ọ̀nà kan o o anabi sallallahu alaihi ọkọ àwọn ọkọ ọ̀kan pé èèyàn gbọ́dọ̀ sọ ni o àmọ́ anabi kọ bíi kíni anabi ló kọjú ọba máa túmọ̀ bí ìgbà tẹ́ máa gbéra yín sí pè lọ́la ẹ má anabi ẹ rahma. iṣẹ́ ọlọ́run ee bẹ́ẹ̀ ni ẹ má sọ ọmọ ní bárọ́kà ẹlòmí ọgbọ́yún orí ànábì ní nítorí pé yọ wà wọ́n wà bẹ̀rẹ̀ pé àsámbàtà báraka húnà pé báraka bẹ́ lé gbàdí ọba sì ti ń lé rí kò sí lé o <laughs> kò sí àánú ọlọ́run lé o ọlọ́mọdé àánú ọlọ́run wọn lé wa ẹ̀kọ́ ńláńlá. òun ni bọ́ bá ronú ọkọ̀ tó wàá tó àwọn àbá lọ ah, ẹ̀dá kan tí mo lè sọ ọ́ ọkọ̀ báyìí irú ọkọ̀ báyìí ẹ̀rí pé pé kọ̀ dáa àmọ́ ànábi ní yọ padà wá máa tún mẹ́pẹ́ sọ́ńtọ́sọ́ ọ̀sọ́là pé wọ́n wá béèrè pé ẹ̀sọ́ ọmọ aláàánú ọlọ́run ẹ̀dá kan tí àánú ọlọ́run bẹ́ òdì ah, ọlọ́run ní kájú àánú ọlọ́run kò ní ẹnì kọ̀ọ̀kan wa o and for some other gbogbo ọkọ̀ bá túmọ̀ bí ìgbà téèyàn ń yin rẹ̀ ànábi ní kọ́ ẹ má sọ̀rọ̀ òun lọ́jọ́ jẹ́ pé ọ̀kan náà àwọn àyà ńlá wa bára làwọn òbí rẹ̀ sọ ànábì ni máa jẹ́ Zainabu máa jẹ́ gíní torókọ̀ ń tún máa bí ìgbà tá a gbé wọ lọ dáàbò ọlọ́run nìkan lọ́mọ ẹni ọ dáàbò torí náà gbogbo àwọn nǹkan wọ̀nyí kókó sábẹ́ kéèyàn ó ti múra kalẹ̀ pé a pẹ̀lú ògbó ọlọ́run tí àwọn omi bá sọ kalẹ̀ o òkọ̀ báyìí ní sọ torí èyí tí àfa wa Musa sọ ní ọ̀sọ̀ Aisha wọ́n tún sọ kí ni hamida asma'un jamila tó fi bá ṣẹ̀rí àmú àwọn ọkọ̀ tó rẹwà tó dùn gbọ́ lójú títí tó máa wọ́n dáa ẹjẹ ń wọ́ọ̀nù wa kìí ṣe gbogbo kọ lárúbáwá lọ́sí ọlọ́ọ̀lọ́hùn o tọ́lẹ́ lomi ọ̀mà á wà lọ orí nẹ́ẹ̀tì pé wọ́n láwọn lárúbáwá máa jó kọ̀ọ̀kan báyìí tẹ́rí bí ó ti wà ní líkì lọ́wọ́ àníjẹ́ni lọ́wọ́ àǹgbàǹdà ẹ̀ka rẹ̀ láyé. ẹ̀yin ti gbàgbé òwe báwa ti rí àyín tí mùsùlùmí ń bẹ tí kiri ó ń bẹ bẹ́ẹ̀ ni ń bẹ lárúbáwá náà àwọn òkọ̀ kan ń bẹ kì í òkọ̀ mùsùlùmí òun ló jẹ́ àwọn èèyàn gbà gan ní 1990 ńgbà wọ́n ń ja gulf war láyé ẹni ọjà ti rán gbogbo ayé ń gbà ẹgbẹ́ kí ló kọ́ a ah, tọ́ríkà sí tọ́ríkà sí kiri ọlọ́run sí kiri òyìnbá tí ń gbàgbé lébu yín tọ́ríkà sí gbogbo lágbára ló lè jẹ́ orúkọ báwọn kì ṣe pé mùsùlùmí nìkan lónìí gbogbo àwọn ọkọ bí ó kọ sáámi nàdírù gbogbo àwọn ọkọ ni kì ṣe pé nítorí báwọn jẹ́ mùsùlùmí wọ́n fi ń jẹ o òun ló kọ sí ọ mò ń pẹ́ á èmi máa ń sọ fáwọn èèyàn mo ní àwọn ọkọ mi ń bẹ lóko lárúbáwá kọ́dà kọ́ sọ ọmọ rẹ lọ́la rí wájú ó sì tàn ọlọ́run ọmọ ẹ̀yọ́ ọmọ ọlọ́run ó sì tàn wà láì kọ́ ọ̀tẹ́lọ́hùn yẹn bá ní mọ́tìmù ọmọ rẹ òbí ọ̀la rí wájú torí irú àwọn ọkọ yìí náà lẹ́yìn náà lọ gbọ́rò lọ́dọ̀ lárúbáwá àwọn ọkọ bí ọkọ ọláríwájú ọlákúnlé ọlámẹdẹ lárúbáwá ni ọ̀pọ̀lọpọ̀ náà lọ dáwọn lójú lónìí ní sọmọ ládàá òwúrọ̀ fẹ́ gbà mí yàn. àmọ́ ló jẹ́ ká nẹ́bù Muhammad sallallahu alaihi wasallam anabi ni khayrul asma aw ahabbul asma ila Allah abdullahi wa abdulrahman anabi ló kọ́ tó dáa jù tọ́lọ́ ń fẹ́ jù abdullahi abdulrahman omúnú àwọn ọkọ̀ ọlọ́run tó bá wù ọ́ máa abdu abdulwahab abdu olóńgbò ayé àyè àwọn kánsílọ̀ nù abdulrọ̀gá ó gba àwọn ọkọ̀ dáadáa dáadáa bá ọjà ọjà tọ́ torí náà ibi tá à ń lọ ọ̀pọ̀ ibi tá à ń dá òkò ìjìnlẹ̀ di ayé àti lọ́pọ̀ ẹ dàgbọ́n nu mẹ́tẹ̀ẹ̀ta yìí kọ̀ náà yẹn tó ten thousand naira kọ̀ náà yẹn tó lò ẹni tí ọba lẹ́gbẹ̀rún mẹ́wàá náírà ló lè fọmọ sọ́jọ́ ló lè fi kó ma ló lè fọjọ́ kún ìkómà sọ́mà ní tá àmọ́ wá lówó àwọn eléyìí àmọ́ èlò wọn gba tẹ́ńtì wọn ní twenty thousand ni èlò lápò ráìsì wọn ní fifteen thousand ni bàbá débẹ̀ sí kọ́ ẹ̀ ra èlò ten thousand èyí òun láàyò kàlẹ́kù lọ́ọ̀hún dákútà wọn bá lágbára ẹ̀ èyí òun lẹ̀ ń wílẹ̀ gbà kẹ́yìn kan tó wá gbé ẹ má ṣe ìlànà ìkómọ ẹ má ní ẹran àtẹ̀jù àtẹ̀jù àmọ́ káwa náà má ṣe kí ni kámẹ́tàtì ètò káwá pé nígbà tá a ti wá lówó kínní yìí àti ìṣetán àdéhùn náà ọ̀tún tó ọ̀dà bọ́lá má di èèyàn dá ten thousand mímú ti analyze èyí òun lẹ́rìí báwọn ọmọ ìyá wa haúsá àwọn ọmọ ayé le tó báwọn ọba ti di láàárọ̀ ọjọ́ oko mẹ́rin wọ́n ti gbé e sínú ọ̀rá nígbà tí yẹn ha ẹran ẹlẹ́yà náà ni tó tọ́ àbímọ o àbímọ o ọ̀dà ìdí bẹ́ẹ̀ bá sì dín tó fi posí tó fi láti fi dàbà àmúdá iná ọ̀la ìdí ká jìnà sáṣejì ká sì jìnà sí kíni ká jìnà sí àṣejì. ẹ̀rí ìdí tí mo fi ní wọn ó gbóúnjẹ fún yín tẹ́rí kò sí nínú bìkan nínú súnà pé àbí dandan ká ṣe wá àti mi kó mọ̀ kò sí. àbá wa jòkó à ń jẹun àwa nítọ̀ ẹ bá wa sọ̀rọ̀ ọlọ́run kò sí nínú tó dé ìwọ̀ náà àwọn kíní yìí ní ìdí ká gbọ́ yìí èyí ṣe dandan bẹ́ẹ̀ nìkan náà bá mú dandan dá ó ti kó mọ òde wá sí ó ti tàwọn àbá ó ti dé àwo àwù funfun èyí ṣe dandan kí yóò gbé àwò èyí ṣe dandan kí yóò gbé àbá wa wá àmọ́ àwọn báwọn kan bá ń ṣe ju wọn àwọn náà máa lu jìngìjìngì kan àwa ló jókòó ọgbọ̀n ìṣẹ́jú wákàtí kan wákàtí méjì á bàbá rẹ̀ ni tí ó bá wa sọ̀rọ̀ ọlọ́run ká bẹ́ẹ̀ dábàá bá wa sọ̀rọ̀ ọlọ́run èyí náà láì fi kò sí pòsíṣàn tẹ́yìn èyí sọ̀rọ̀ ọlọ́run bí ìbá ìgbẹ́ yẹn bá wà nù tọ́ílẹ̀tì nìkan àmọ́ gbogbo bí ìyá ńlá wa Aisha rọ̀bí ọlọ́run àná ó ní kò sígbà tá a nẹ́sì ṣe fídíò kí ní jẹ́ fídíò òun ìrànjẹ́ ọlọ́run inú ìrànjẹ́ ọlọ́run ni wá àti àwa la dàrú nàìjíríà ń bì àbí mi àbá ẹsẹ̀ wa mú tẹ̀sùbọ́ àfihàn gbọ̀ngàdà ní ọdún mọ̀fẹ́ ní sàbíkìrì gbogbo wa níláyé tẹ bá gbọ́dọ̀ bá ń dákọ̀ yàtàdá kàrú náà wọ́n ń dákọ̀ ọlọ́run inú ẹ̀ ni pé wọ́n ń túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run fúnra wọn wọ́n ń sàlàyé ẹ̀sìn fúnra wọn kò síbi àìsí sọ̀rọ̀ ọlọ́run táìsí ìṣèwà àti táìsí rárá ẹni létí kọ́dà bẹ́ẹ̀ yẹn bá ń bu àmàlà ìkómọ àmì dá <laughs> kọ́ra bá bá ń bu àmàlà gíní èkó mọ àmì dálọ́wọ́ ọ̀la ìbí ìmòfin ni ẹ má ẹ má ẹ má fi hesitant ó ń kálukọ́ máa jẹ wọ́n tẹ̀mí lọ́mù bẹ́ẹ̀ àbá àdémi rẹ jọ dé ní dín bófin èmi rẹ láti jọ dé ọyẹ kó o pé ẹsẹ àmú kọ́ọ̀bù náà àbí mi rẹ ká jọ dé yìí o ti ṣáájú mi ọ̀dà àbọ̀yọ̀ dàbọ̀ rẹ torí náà ẹ dákun ẹ̀yọ́mọ̀ ẹ̀yà wa ẹ̀ẹ́ ọ̀rọ̀ náà pọ̀ mo ti wí ara rẹ̀ ní méjì díẹ̀ báyìí náà fa iná zikọrọ sábà ẹ̀rí lè dín fún fi kún òun ni pé inú ọ̀rọ̀ yín tẹ̀ sọ lẹ́ẹ̀kan náà ni mo tún fẹ́ rántí pé ẹ̀kọ́ ni lẹ́ẹ̀kan nàìjíríà bá dùn làwọn láàdì lẹ́yìn parí rẹ̀ ní àmọ̀ ìlàhí alẹ́lẹ́ ìbáraẹ̀ kẹ̀sì rẹ̀ orí tọ́lọ́hún ti fẹ́ dá ọ̀pọ̀ o ẹ̀wá níwá àjálù òun náà ẹ̀já bá tu àwùlá. níbi abáwí báwọn fẹ́ni tọ́lọ́hún ò fún lọ́mọ àbànújẹ́ pé orí tọ́ dáa jù láyé nìkan mọ̀ ń yàn ọ̀yànjú ọlọ́run lè má ṣe bẹ́ẹ̀ fẹ́ lómi ọlọ́run kò ti fúráìbù òun náà lóore kò ti fúráìbù òun náà nígbà òun lọ jọ kéwú tí gbogbo wa náà ké torí kan láìpín bí kéèyàn ó ti ké kan tẹ́lẹ̀ ẹnu ìtọ́ láìpín la gidi agidi yàn dá agidi lọ́lọ́ ń bú náà kóra ní pé wàjáde náà àlẹ́ yí á bá ànágá á bá àti bá táwọn bàbá máa ṣe ọlọ́wọ́ ọ̀fẹ́ ilé ya táwọn bàbá ti máa ṣe kò sí ibi ọlọ́run ti yin ẹni tí ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run bú nínú tí gbogbo wa ké ni pé وجعل آية سورة الروم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون báwọn àgbàlagbà bá túmọ̀ rẹ̀ fún wa ń jọ ọlọ́run wá fi ìfẹ́ àtọmọdáàrin wọn mawadata ìfẹ́ warahmata ọmọ yóò wá máa dàbí ìgbà tó yẹ pé àwọn tí wọ́n bá fẹ́ra wọn táwọn ọlọ́run kà fún rahma náà ní jẹ́ rahma òun lànà ọlọ́run àánú náà lọ́lọ́run wí mẹ́ ìyàwó gbọ́dọ̀ láàánú ọkọ ẹ̀ ọkọ náà gbọ́dọ̀ ṣe kí orí bàbá wa tù pé rahman ọmọ ni níbo láàtò di àwọn ìyá ńlá wa tí wọn ò bí àwọn tọ́lọ̀ ń fẹ́ràn jù wá lọ ìyá ńlá wa Aisha tí mo dákọ lẹ́ẹ̀kan ni radiyallahu ta'ala anha ìyá ńlá wa Aisha ò bímọ radiyallahu ta'ala anha ìyá ńlá wa Aisha ò bímọ ọlọ́run ti kẹ ọlọ́run ti sàánú ẹ̀ àánú àti kẹ́ ti ń bẹ láàrin wa àtọ́kọ ẹ̀ anábùwà Muhammad sallallahu wa sallam eléyìí náà láàpẹ àkíyèsí ẹ̀dákun gbogbo àwa òbí tẹ́rí kọ́dà ní mẹ́díkálì àwọn dókítà jí ó yé wa pé àwọn lọ́kọláya wọ́n fẹ́ra wọn ẹ̀ tí ilé pé wọ́n ní pírọ́blẹ́mù ọmọ bíbí ọdẹ́yìn ọdún kan ẹ lọ bí ẹni mẹ́díkù dọ́kítọ̀ wọ́n ní màá ń pa tọ́ba kẹ́kọ̀ọ́ ń pa ọmọ bíbí oyún níní wọ́n ṣàlàyé bẹ́ẹ̀ fún yín. kí dókítà tó lè máa wò pé ní ọ̀yẹ̀ ah, ká intervene àbóyọ ah, yẹ kẹ wo oògùn kan ọ̀dẹ̀yìn ọdún kan. because ọ pé ní gbogbo ọdún ló yí ká wọn tún wọn nígbò òun nígbò ooru òun tún wọn nígbò odò nígbò ó bí ìgbà ara wa ara wa ìṣe kíni ọ̀yàtọ̀ wọ́n ló dìgbà tí a whole year gbogbo ti ń jẹ́ pé ntí ó kọjá ní atẹ́gùn lóòrùn ní nǹkan gàgà àjẹgbẹ́ nǹkan kan bẹ̀ tọ́lọ̀ ọ̀bá gbàdúrà wọn lẹ́yìn oṣù mélòó mẹ́láta orí lẹ́yìn àkọ́kọ́ tọ́lọ̀ ọ̀bá wa gbàdúrà wọn lẹ́yìn ọdún kan kò tí wàá jẹ́ pé lórí ibú níyàwó kò sórí ibú ọkọ náà sórí ibú ọlọ́run máa dára tó wù ní ẹ̀gbọ́n gbọ́dọ̀ wá di wí ni lillahi mulku samawati wal ard yahabu liman yasha'u inatha wa yá yahabu liman yakhluqu ma yasha'u yahabu liman yasha'u inatha wa yá yahabu liman yasha'u dhukur aw yuzawwijuhum dhukranan wa wà yá inatha ويجعل من يشاء عقيما innahu alimun mọ̀tì Allahu akbar innahu alimun ẹ̀rí arájíwá àti ibi bàbá ń jẹun lọ́wọ́ fi wúlò mọ́ o ìwọ̀n lọ́dọ̀ yóò àfáà ti ń fọ wúùsì mo mínírààlì ẹ̀fọ́ ti bẹ́ẹ̀ mọ́ o bí wọ́n bá mú gbàdá sí wà ní lọ́wọ́ àdìmọ́ ẹ máa jẹun ẹ lákùn ẹjẹ máa rí kọjá o kẹ́ni òun náà mọ̀ kí àná tí mo mú kò lè ọmọ àmì dání pé mùsùlùmí ìfọwọ́sì mo lò àìfọwọ́sì gbé nǹkan tẹ̀lé ànábì ní ṣètọ́nù ní máa fọwọ́ sí jẹun sọ̀rọ̀lá ọ̀sọ̀lá ṣètọ́nù ní máa fọwọ́ sí mọ́mẹ́ àtàkàtà ní ẹ̀dàkùn ẹ̀dà pàtì àtàkàtà ní máa torí náà yóò bá mo ní obìnrin náà tó wá lọ́jà ìdí ẹ̀ tọ́lọ́hún ò tètè gbàdúrà wọn ọlọ́hún ò bínú sí wọn ọlọ́hún ò bínú sí wọn ọlọ́hún ní ẹni ó wu òun ó gun lọ́kùnrin ẹni ó wu òun ó ní ó bí ọkùnrin kó bí obìnrin ẹni ó sì wu àtọkùnrin àtọbìnrin òun ò ní bùn ẹ̀rí olúwa ní yahab yahab ẹ̀bùn ọlọ́lẹ́bùn ẹ̀bùn lọ́mọ bí yorùbá máa ń pe wọ́n sọ ọmọ mi ní ẹ̀bùn lọ́mọ yahab wàlá ẹ̀bùn ọlọ́ ọgbọ́n kọ́ owó kọ́ mímọ̀ ẹ̀sìn kọ́ mọ̀lágbára kọ́ gbogbo ẹ̀sáǹpù ti lọ́nà ti fi hẹ̀mí àtiwọ́ láwùjọ olówó tí ò bí tálíkà náà ò bí ẹni ọlágbó ò bí ọ̀lẹ́ náà ò bí àdéyà ààbò lè má lè ṣá ọlọ́run lẹ́nu tó bá wù ú ló máa fún un ẹ wo bí ọlọ́run parí ayé àyíbí ẹ̀nà wú àlímọ́ ọ̀dì olúwa ní àlímọ́ ẹni tí ń wà òun náà mọ̀ mọ́ kì í ṣe pé mọ́ kọ̀díró mọ́lágbára àti fún ẹ̀ fún ni gbogbo ayé alukur'an kẹrìm àwọn àlùfáà ni ẹ máa ń wò parí ẹ àfẹnjí ọba mọ bóòlù ọlọ́run ti tó ọ̀rọ̀ rẹ ọlọ́run ẹ tó ọ̀rọ̀ kí ìparí rẹ ọ ti pa òun nínú tàn fìyàdìmẹlẹ àfẹyà wọn lárúbáwá kan kọjá lọ òkè wo lárúbáwá ló kó ní o ọwọ́ agbọ́dẹ nìkan kí alukur'an yìí ọwọ́ akéde tó bá dá ẹlábẹ́ ni wọ́n tún jẹ́ra wọn ìwú gbé ní ìwọ ìwọ ìwọ ìwọ hákùrá ní olùwọ̀ hákùrá ní àmọ́ ọ̀gbọ́dọ̀ níbẹ̀ àyà yìí wọ́n bí àyà àwọn tó hákùrá ní bẹ́ẹ̀ àyà Abu Ja'far tátúni àsáríkù wàsáríkù kan àsáríkó fàkọ̀tọ̀ ẹ̀rọ àìdíyàwómà jàdá lèmà kásàbà nàkàlà wàlọ́wọ́ àzízùn wọ́n lẹ́ni tí ń ké kùránì yìí inú àwọn ẹ̀kọ́ tá a kọ́ fi ilmi làfídà ní tá a bá ń kọ́ báàbò làtúmọ̀ ìwọ̀sífà wọ́n lágbáwá yìí ń kọjá lọ́wọ́ gbọ́tẹ́nìkan ń ké wọ́n ń ké yìí dáadáa bọ̀ السارق والسارق والسارقة فاقطعوا أيديهما nígbà tí ó والله غفور رحيم lárúbáwá ní a ẹlábẹ̀kùnrin ẹnu ló ń wò rà jẹ òkéwù ni òun òkéwù gbé àmọ́nà ògáàna غفور رحيم lámà pọ̀pọ̀ غفور رحيم ọlọ́run yẹn sọ̀rọ̀ láì ní orí láì nídi àkùrá nìkan yóò tọ́jú ẹ̀ dáadáa wọ́n wá lọ fún un lóòótọ́ bá bá bẹ́ẹ̀ fi wà lọ́ọ̀hù azizon ìtọ́ bá bá ṣe sọ̀rọ̀ àìyá wọn ìtọ́ bá dé ní ọ̀tọ̀rọ̀ aziz hakim àmọ́ wà lọ́ọ̀hù gàfóró rọ̀lẹ́mú gbogbo mi lọ́wà ẹgbẹ́ bọ́ra wọn ni ẹ̀dàkùn láàrin náà gbogbo ẹ̀yin ìmáàmù tí ó dàrú jẹ́ wo pé àwọn tí kún bẹ́lẹ̀ yìí yọ́ mọ̀kẹ́ àti àzílù àkíìmù ní àti gàfúrú rọ̀ ìmù ní bá ti gbé kan lé wà láì mọ kẹrùn lẹ́yìn ìmáàmù kan bá wọlé náà ti wo pé ta nínú àjẹbẹlẹ yìí kọ̀dá o kọ̀dá o inú ẹ̀ṣẹ̀ ńláńlá ni ẹ̀ṣẹ̀ òun ni kẹ̀rọ àtòlùkọ̀rá ni bè máa nà kéèyàn máa fi ìtumọ̀ kí àkùrá ní ẹ̀ṣẹ̀ èyí téèyàn fi ìtumọ̀ ké òun làbí sí bọ́ bá háàdíìsì bó ti wà nínú kíni inú sọ ìbùkárí sọ ọ̀sá ti gbé ìtumọ̀ míì tó ṣe kíni tó ṣe pàdé ń bẹnu ẹ̀ bá láì bí rìwáyà tó lè hadíìsì bè máa nà àmà kùrá ọgbọ́dọ̀ fi tún máa gbé o bọ́lọ̀ ti wí tẹ́lẹ̀ ọ̀nà fi máa pé ní al-Qur'anul Karim kalamullahi bi harfihi wa sawti àtàrà bí rẹ̀ àtòhun tá a gbé jáde ní gbogbo ẹ̀ bójú wa látọ̀rọ̀ ọlọ́run lórí náà yà lọ́bẹ̀ wọn gbẹ̀yìn ìmáàmù lẹ́ẹ̀kan máa ò pẹ́rẹ́ àwọn ẹ̀dẹ́ ìyá àwọn ẹ̀dẹ́ yóò báwọn ọ̀bá dákan mọ̀ ọlọ́mọ kọ́nà ọba ìpé náà ṣe náà lọ dá àyàn lójú wọ́n fi náà ṣe náà jẹ ìmọ̀ọ́mù olójú kan ọba nílùú afọ́jú ẹnu bí táàdì kìlọ̀ ni pé wọ́n bá jó ní náà ṣe náà tó ojú rẹ ni wọ́n mọ kéwù lọ lọ lẹ́yìn fún rẹ ni ọ ni ọ sọ̀rẹ́ndà gba ẹ̀kọ́ wa ni kò síjà mbẹ ọbẹ̀dà bíi ọbẹ̀dà bíi àbá àtẹlẹ́kọ̀ọ́ tí àwọn ẹ̀jẹ̀ mẹ́wàá kọ̀m̀plé jà èyí jẹ́jẹ́ làbá tó ń kí mẹ́bílì fún wa jẹ́jẹ́ làbá tó ń kí òun àzùbá fún méjì ló dé wọ́n sì gbé àbá àti dáadáa gbígbé ẹ̀yìn kéwù ní àwọn wa ẹ̀mọ̀ pé ṣéèkì márùn ní ládàtì bá a ti fẹ́ kí gbogbo wa náà ní ládàtì èèyàn sọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú ládàbí àwọn èèyàn ó sì gbà á wọn láwọn wá wò pé àjáwọ̀ kọ́ lọ bá bàbá yìí náà àwọn èèyàn ti dájọ́ fún mọ́sálásí nígbà táwọn wá lọ bá ọwá wà ìmpírẹ́sì pé á ah, kò sì bàdírì ni <laughs> pé mẹkáníìkì lòun bàbá àwọn ni ìmọ̀ mú nígbà tí bàbá wá fú wọn lòun lọ́kàn ìdí ń pè tó ń pè jáde lẹ́nu ọ̀dà ní kéwù. <laughs> ìtọ́ bà sí rí òun ni kó wọn rárá jẹjẹ ah, ah. àwọn alágbà ìṣe ìṣe yìí gbogbo ẹ̀rẹ́ rù sọ́run ẹ máa wọ hekima ẹ dàgbà ẹ máa ṣàǹfààní ńbẹ hmm? gbogbo àǹfààní lèyìn ó ṣe lára ẹni ọ̀ṣáájú yàn mo ní kí lè wá ṣe wọ́n ní nǹkan wá ṣe nǹkan ẹ̀rí tó kún bẹ́ẹ̀ bàbá ẹ kú ní màmú àmọ́ àpọ̀nyìn lè <laughs> ẹ kú ń bẹ̀ kí ni honorable kí ni mo wí honorably ẹni máa jẹ́ mọ́mù lọ́wọ́ yìí o ẹ̀yìn náà mọ̀ pé fàràfà jẹ́ àgbọn òdó lẹ́nu a máa dájú rọ́ọ̀bù pé máa ké jẹ́jẹ́ o níbi èèyàn ti kéwú jẹ́jẹ́ o ó lì níbi àti àmọ́ ẹ má wọrí èmi ó ṣe jẹ́ kúrò yìnbọn mú yìí honorably wọn ò ní dọ̀tí nítọ́pọ̀lọpọ̀ ìmáàmù bẹ̀rù nù ẹnu tẹ́ẹ̀ fi ń kọ̀ndẹ́mù wọn ọ̀rẹ́ nu yín ní gbé a kò dẹ̀ mọ kò má tẹ̀jú yìí òun náà wá sọ fún ọ pé fún ọba má tẹ̀jú yìí lòun má gàmí lọ́ bá bí ọ̀dà wa. ó di nínú tó wọ́n má tẹ̀jú yìí lù yín ọ̀rọ̀ mọ̀ ọmọ bọ̀ ayà ní kúkúrú mo ní kílẹ̀ ṣe ni àwọn àlejò ẹ̀mọ́ tó kù dàn pé èkó lè nẹ̀yìn àánú tẹ̀kó ni ìbá ti dé mọ́sálásí nísìnyí ẹ máa bẹ̀yìn pé ah, bàbá ìmọ̀ ẹ̀mọ́ bínú o ẹ̀mọ́ bínú wọ́n rí yín fín ah, ìyẹn ti báwọn sí ìmáàmù gàgàgà lókìkì lẹ́kàn wá dáa gbọ́rọ̀ pé àbá ìmúràn dákun jẹ́ ìdóná ta ní ẹgbẹ́ kẹ́gbìn tí bá ẹgbẹ́ mọ̀ pọ̀ bí ìmáàmù látò ní ìlọ́mù fi ìmáàmù yìí gbogbo odò máa tó ń gbàgbé mọ́tí ní ẹgbẹ́ nígbà tí wọ́n bẹ̀ yín ẹ̀mọ̀ wá bínú ẹ wà jarí wọn lé gbé èmi sọ̀rọ̀ kí n kó jẹ gbogbo àfa ìmúra ni ọmọ bínú pọpọ ilé àmọ́ nígbà mo ti wí wọn. èsè mẹ́rin ni. ìmìlẹ̀ ẹgbẹ́ bá bẹ̀ ẹgbẹ́ gẹ́gẹ́ ẹgbẹ́ mọ̀ pọ́n bí ní ọmọ ẹgbẹ́ mọ́mù lélẹ́ ọmọ ara lélẹ́ ọmọ ara látò ní ìlú ọmọ bọ́rọ̀ jẹ yẹn ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن wọ́n yẹn ìmáàmù mi tọ́ kápẹ́bù bàbá yìí náà ń kírun ẹ̀mí díẹ̀ náà balẹ̀ tó wọ́n gbọ́ lọ́hùn fúnlọ́hùn torí náà bó ti jẹun ẹ̀dá adìyà lọ bí tó pọ̀ àmọ́ dà bẹ́ẹ̀ àbá àti ń di kíní mú mi lẹ́ẹ̀kan di ẹ̀ má mú ma o ń wọ́dọ́ yìí o ẹlòmíín náà tó ń dábàá má mú bẹ́ẹ̀ má mú ma o kọ̀ dà ẹ̀ má fọwọ́ ìmú mi ẹ má fọwọ́ òsì jẹun nínú tó yẹ wọ́n dá mùsùlùmí mọ̀ láwùjọ ni pé a ah, wọn ò ní gbọ́wọ́ òsì wọn máa fi mọ̀ ká wọn ò ní gbọ́wọ́ òsì wọn máa fi já bọ́ǹkì jẹ báyìí ẹlòmíì ò ní ẹ òun fi ọwọ́ tún mú fọ́ọ̀kù ká ní o fọ́ọ̀kù táwọn ọbí o kí ni ẹgbẹ́ ẹ ṣé ìfẹ́ mọ̀ ẹ ìlú mú fọ́ọ̀kù táwọn <laughs> dandan ni kó mú fọ́ọ̀kù ni gbogbogbò gba àwọn nǹkan wọ̀nyí èbó tí wọ́n dá fọ́ọ̀kù lé àwọn ọ̀lámọ́là mọ́là tàwí pé bá wà láwọn mítìǹsì kan wọ́n wà sáàbù wa ní hòtẹ́ẹ̀lì ni o àmàlà iná bá lóun fẹ́ jẹ wọ́n lè lámàlà ń bò mí àbí kí wọ́n pè ní gààrí ẹ̀gbà làwọn ń gbé gààrí wọn kọ́dà wọn máa gúnyán lóòtẹ́ẹ̀lì mi kọ́dà lábújá ẹ̀bá lẹ̀ níbi ìyẹn lílọ wọ́n tún wá kó ọ̀bẹ àti fọ́ọ̀kù lé lọ. àwọn yorùbá náà máa sọ ọ̀bẹ bọ̀ ọ̀yán láì. yóò ní ẹ̀ bá ń bomi. ìjọba ẹgbẹ́ ti fọ́ ọ̀pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n yìn. bí bá fẹ́ jẹ̀rẹ̀ ìjẹ́ bá ń kó tó ní rẹ̀ yìí máa fi jẹ ìrẹ̀. àmọ́ ló jẹ́ ìlú tèmi ọwọ́ ni torí èmi ọmọ ẹlòmí o wà láyé mi gbádùn yá àtàbàlà àbí kí n fọwọ́ kọ̀ọ̀dé ní jọbí gàdé ń jẹ ẹ máa gbé máa gbé ọ̀bẹ gun báyìí ní ìyẹn àmàlà gbogbo àwọn kan wọ̀nyí àzàkazà ni ààrẹ náà lábá débi máa fọwọ́ sí máa fọwọ́ sí mọ́kínní máa fọwọ́ sí já ẹran sẹ́nu máa fọwọ́ sí gbé pọpọ́ọ̀fù sẹ́nu ẹ jìnnà sí kọ̀dá o ìbínú ọlọ́ọ̀ni o ẹ̀ ń ṣe o ẹ̀jẹ̀ sọ yín fún yín káfí yín náà mọ̀ bẹ́ẹ̀. arákùnrin kan anábì pé ọwọ́ fún ká mọ́fọwọ́ sọlọ sọlọ mọ́fọwọ́ ti jẹun mọ́ ọwọ́ aṣọ ń sọ ti gbéraga pé má àtàkì àmì ah, ò lè ṣe o olùbí ọ̀nà àti máa wí lónìí o ọlọ́run yọ ọ́ bá ànábì ọ́ bá ànábì láyé ànábì sọ̀rọ̀ sọ́là mú wí fọkùnrin náà jọ pé wà má sàtọ̀ àtà ò sì ní lè ṣe àwọn àlùfáà wọn ní kò rí ọwọ́ ọ̀tún nìpele ẹnu láyé ọwọ́ yẹn rọ yìí nínú àmà ìsọ̀làjì kọ́làjì tí ó kó bá wa ọ̀lẹ́ fọwọ́ ọ̀tún jẹ ọwọ́ àǹkó òde ti jẹ ànábi lóòdì nílé jíjẹ náà lórí náà kì í sọ̀rọ̀ kékeré o nínú tí wọ́n mọ mùsùlùmí mọ́ já wọn ò ní mọ́wó jì fi mọ̀ mí ọmọ wa hamida tá n kolo ni ọlọmọ tá n ti lọmọ alága ẹ àdúgbọlọdọ Ọlọ́run àdúgbọlọdọ Ọlọ́run bẹ́ẹ̀ díjú lẹ́ẹ̀ kan ní ọ̀rọ̀ wọ ọjọ́ pẹ̀lú ọtọ pẹ̀lú o mo gbádùn ọ̀rọ̀ yín púpọ̀ ẹ ọ̀rọ̀ tó bá jọ pẹ̀lú ọjọ́ mi dé mo ẹ ọ̀rọ̀ jọrọ wọ ọmọ ọjọ́ pẹ̀lú ẹ kò ní jọrọ wọ ọjọ́ pẹ̀lú àbá mọlàmọta àbọ àyíṣà àtìyá àyíṣà àdúgbò àwọn mọ̀lẹ́bí nídìílé ìyá nídìílé bàbá àti gbogbo ẹ̀yin alábàágbé gbogbo ẹ̀yin ọ̀rẹ́ gbogbo ẹ̀yin aróòfin odò mo yín yín náà ẹ̀kú ìfẹ́ràn ọmọ ẹ̀yà yín lè fi dáadáa àfa àmúsá lè jẹ́ bẹ́ẹ̀ èmi gẹ́gẹ́ bí ìpọ̀ lónìí àfa àmúsá láti fi dá o mo ní mo ní méjì department aláwọ̀ dúró dè mí àfa àmúsá lè jẹ́ bẹ́ẹ̀ irú àfa àmúsá yìí náà kéèyàn kọ́ o ṣe rí wọ́n ń pe kíní kan ní valuing the relationship ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ọ̀mà nítawọn èèyàn ń bálù láyé nísìnyí kí ní ọ́tàpọ̀ mi àpò rẹ̀ bọ́ sí tèmi níjọ́ tó náà bá sì níbi kí ní ọ́tàpọ̀ ọ̀dọ̀ tèmi náà a lot of people value relationship ma let me say this in English my brother a lot of people today are no more valuing their relationship with others they only value the material gain that they can derive from each other. And this is one of the fundamental problems of the society. We do not care whether we have a cordial relationship or non-cordial relationship. All we care about is what I can gain from you materially <laughs> and what you can gain from me materially. But that doesn't, it, it does not pay. It doesn't build a society that will live in peace and harmony for a long time when you see people of the past, they may be poor. They may not have any monetary gain, any material gathering of this dunya. They may not have. But they really valued relationships. That is why you will hear our old babas and mamas will say, ah, Ngoromadele, ọmọ ìyá wọn wá sọ fún yín pé ìyá ìyá bàbá ìyá gan ni God value their relationship. They will be reminding you that ah I must be there because even some people will say, you see, when we came to this place, it was his grandfather <laughs> that even assisted us in, in, in, in giving us buckets of fresh water to, to, to, to lay blocks because they value that relationship. So please, I want to advise all of us. Uh, Musa has that quality. He values his relationship with people. He tries to maintain good relationship with others. And I'm sure that is why a lot of you are here today. It's not because you don't have a malad hope to eat. No. But because you value your relationship with them. It's a very important factor in life. May Allah make it easy for all of us. And uh, pardon us, uh, Abu, Abu, uh, no, Abu, Abu, Abu Bakr, uh, is also Abu Bakr, Abu Musa, you know him popularly known as Abu Musa. Or the original Abu Yusuf, was called Abu Yusuf is originally Abu Bakr. A lot of people do not know that. But I must know, he lived with me for many years. Uh, but I will blame you. For how many years have you been here? Ẹ̀yin ọ̀rẹ́ rẹ̀ máa kọ́ Yorùbá, ẹ̀yin tẹ̀ ń bá Abu Yusuf rìn. Wọ́n ní bí bá pẹ́ lára ọ̀sẹ̀. Abu Yusuf ti délẹ̀ yìí nìsín. Ọmọ tí wọ́n bí ń gbà ní ti wọ primary. So you must learn Yorùbá o. Our brother, we can still excuse you. You are still new, relatively. But after a year or two, we'll challenge you. صلى الله على نبينا محمد وعلى اله وصحبه. ẹ wà mọ́tà musa àbálá tèmi náà yín jẹ́ bóyá ní ìgbàkúkú jẹ́ mọ́sálásí tó tẹ́tà sí kírun torí bá ń ṣe kan lọ́wọ́ kírun sọ̀rọ̀ ọlọ́run dẹ̀ bàwá jọ jẹ́ ládàá tó kírun kòkòrò pàánù ní olówà Àbú Aisha ló ń mẹjọ lónìí. Ilẹ̀ fẹ́, àwọn yìí pà lọ. Ẹ̀hẹ́ àwọn ní ẹ̀kírọ̀ Madam tó dé. Ọ̀dà, mẹ́lá tàwọn ẹ̀jẹ̀ ń bá wọn ti bẹ́ẹ̀ àbọ̀ eh, àìsà ní ibi eh, eh, ọmọ ilẹ̀ wá àti ìmọ̀ búyàn ló ń bí ọmọ wọ o gbogbo bá mówó yọ ọmọ lọwọ <laughs> yíwọ̀n pé ọmọ àfikà lẹ̀ o àmọ́ àìsà táwọn tó fẹ́ dùn mọ́tàláṣí táwọn ti ń mọ́tàláṣí táwọn ti ń táwọn ti ń wọn fẹ́ kàn àbí. owó kílógún owó èso. àjọlá á kù dẹ́ẹ̀ máa kàn án lọ. ó kú owó jí. ok hundred thousand wọn ọ̀rá jí mọ́sálásí ńlá lẹ̀ ń kọ́nù. ìmáàmù kí ló kù igi èlò yẹ ìra jí. kápẹ́ńtà ọlọ́wà yẹn ẹ́ ṣé ìbá ṣe mọ́sálásí ńlá láti ẹ bá ní one fifty ẹ̀ rà jù ẹ bá ní one hundred fifty thousand àbí alájì ẹ̀ kẹ́ lè rà jù owó tẹ́lókù owó ti tẹ́ ẹ́ jama wọn níbi owó <laughs> one hundred thousand wọn níbi yányá bí wọn jẹ níbi rárá wọn níbi one hundred thousand míì tí ó tó wọn ra jù yóò di tó wọn ra yóò tó wọn sanwó òṣìṣẹ́ wọn wá láwọn fẹ́ lo opportunity bá a ti jókòó yìí àmẹ́mi ó pin sọ́nà méjì kámà nira wa láà ẹlòmíì ìlọ́bì ọmọ ló múra lọ́wọ́ ó sì mọ́ sọ chíǹkì yọ ọlọ́mọ bàbá àti pé owó yọ ọlọ́mọ náà mo kó wọn ní mọ́sálásí ń mọ́tàkọ́ <laughs> ẹ fún wa ní àkáǹtì nọ́mbà tẹ lákàntì mọ́sálásí lákan ọmọlàtà orí ìjọ bàbá pè nísìn ẹ̀kọ́ dẹ̀ lọ́ba lè mú fóònù nísìn náà bí ọba ti ń gbọ́ òjìlé kínní transfer owó síbẹ̀ ọlọ́run mọ̀ ọba ọba mọ̀ yóò sì gbà lẹ́sẹ̀ ẹni tí ọba sì rẹ́ bíi tiẹ̀ nísìn bọ́ba délé dákun ti sọ́kàn nínú téèyàn máa gba aládá tó pọ̀ ẹ̀yìn yá wa òun ni kéèyàn náwó sílé ọlọ́run gbogbo ẹni tí ń ń kírun bẹ́ẹ̀ títí ládàá náà máa dáadáa nínú àwọn tí ọkàn mọ́sálásí ẹ̀ẹ́dàkùn mọ́ ṣe gbogbo alójú kòkòrò rẹ̀ ẹ̀já gbìyànjú wọn ó pe àkáǹtì nàmbà fún wa ẹni wọn ní ah, owó tèmi ọ̀sẹ̀ níbi àkáǹtì ẹgbà ìmáàmù ni ṣé máàmù náà máa gbà tọ̀ ìmáàmù ni ẹ̀fún máàmù àwọn alájì ti dìde ẹni wọn bá fẹ́ ṣe bẹ́ẹ̀ náà ẹ̀dàkùn ẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹni wọn bá sì ní àkáǹtì ní tòun mọ́nà tàwọn.

zero zero two three three five eight eight two zero like I said zero zero two three three five eight eight two zero orúkọ gbogbo àbúrò. bàbá bàbá bàbá arámá. oníbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bíi pé ìgbà tí àwọn aṣẹ́gun sàlàyé fún alẹ́ kan pé àwọn abẹ́rẹ́ àwọn ti wá sọ àwọn àwọn ní wáṣímà sọ tó jẹ́ pé àwọn gbọ́ yé pé ó fẹ́ ṣe tí àwọn rọ́ọ̀bù sọ pé kí ni káwọn wá báyìí ẹ̀yà kan tí نعم ويا أبو بسم Ìjọ́sìn. Ìjọ́sìn. Ẹgbẹ́ ọlọ́pàá bá sọ̀rọ̀ sí nípa pé èèyàn jẹ́ fún àti pé wọ́n pé wọ́n kọ́ra wọn ní kòránì. ok ok ìrántí ọlọ́run ṣéjú. ṣé kí ó ní ah, ah, ah, pé àwọn tó máa ń ṣe ibi wọ́n máa ń sọ máa lọ kó àwọn ọjọ́ tí wọ́n ṣe dúró ìjọba yìí àti pé tí tí ọ̀nà sí àwọn àwọn ọjọ́ àbí ẹ̀ àti pé ó wọ̀ ọ̀kẹ́. ẹ̀jẹ̀ àlọ́ ẹ̀jẹ̀ àtọ̀ ìbéèrè alákọ̀ọ́kọ́. ọlọ́wọ́ san ilẹ̀ kan dáadáa bó ti da náà nù téèyàn bá bàbá ti mọ̀ tètè kí lọ́nà àbáyọ bó ti rí wí fún yín o. àmẹ́rì pé haramu àmọ́ tó ń fi ní sọ kíni irú òkọ̀ báyìí bẹ́ẹ̀ bá mọ̀ pé wulẹ̀ fún ó lè lójú ọjọ́ pé àwọn àfa èmi faa kan tó ní àhámù ni màkúrú òun náà gbogbo wọn pè wọn ní kíni màkúrú pé ọ̀tá àkọ́ orúkọ ànábì sọ ìdí ọ̀nà yá ń gbà wọn wà bí a ṣe ọlọ́run bẹ́ẹ̀ lé tí ó ń lé ẹgbẹ́ kò sí máa wọn ara yín lé pé torí náà ní ọjọ́ jẹ́ àràámù àmọ́ màkúrú torí ti àgbọ̀rọ̀ wípé ń pé ẹ àmọ́ bó lọ́mọ yìí ti dàgbà dé àmọ́ kí ni òfin àmọ́ kí ni yóò yóò tún ṣe nínú ìwé rẹ̀ èwo ni tún haramu ni àní bíi ọba ẹgbẹ́ ni haramu àní wo owó àmọ́ tẹ̀lé ìdí haramu tó jẹ́ mọ̀kúrú lẹ́yìn abá ká ah, ọ̀rọ̀ mi lọ́rùn ọ̀dà kò

parọ́ sọ̀rọ̀lá ọ̀sọ̀rọ̀ ọlọ́wọ́ pẹ̀lú wa. ẹ̀kejì eh, mo ní bẹ́ẹ̀ ni mo ní zikr lọ́ọ̀ gbogbo tí a bá rí léde Lárúbáwá ìtumọ̀ bíi mẹ́ta ni máa ní yóò ní máa ná lọ́gọ̀ yóò ní máa ná ẹ̀rù yóò wà ní máa ná ṣẹ̀wẹ̀ èdè lárúbáwá yìí wọ́n ti ń sọ ká lẹ́bi òtó dé lọ́dọ̀dọ̀ àwùjọ. ó ní táwọn lárúbáwá ń pè ní kankan bọ́bá wa bá mu bẹ́ẹ̀ lẹ́ńdà náà lẹ́bi dé òun náà máa pè kí ni lọ́mọ pè bẹ́ẹ̀. bọ́bá sì jẹ́ pé kò bá mu ànábi ọwọ́ amúsùn máa di ìrírí àwọn. eléyìí lọ́pọ̀lọpọ̀ lórí aláì zikiru láwùmù ṣẹ̀rí àná àbí ká béèrè pé kí ni máa nà ṣẹ́rí zikiru nínú máa nà jẹ́rì ìzíkírù òun ni àsọ̀lá ìrún gan fún rẹ̀ gbé zíkírù lọ́ọ̀yì gbogbo òun jẹ́ rítà kí o nínú ìtumọ̀ zíkírù lọ́ọ̀yì ni ìrún inú máa nà jẹ́rì ìzíkírù lọ́ọ̀yì ni gíní kìrọ́ ẹ̀sùn kùrán lọ́dọ̀ àwọn àlùfáà ní abdul afka àzíkírù tó dáa jù ni kéèyàn máa ka kíni ọmọ ẹ̀ka ọ̀rọ̀ ọlọ́run inú zikrullah òun ni kéèyàn máa sọ̀rọ̀ ọlọ́run máa túmọ̀ àlùkùránì máa túmọ̀ àdìgbà láti fáwọn èèyàn sọ̀rọ̀ lọ́wọ́ àdéhùn هذه هي المعاني الشرعية للذكر طب àfàwa ni kíka kó lórí kó tó ká tẹ̀sọ́ kágbé abẹ́ẹ̀dẹ̀ wàzíbà àbáàbá àti ẹ̀dún ní jálàbí ìgbà máa ń jálàbí ti lọ sí yúrò àmọ́tẹ́jẹ́ rí ká kójọ náà pé ọ̀yá ẹ̀yẹn ẹ̀fà mẹ́ta ẹ̀yẹn ẹ̀fà mẹ́rin kájọ pé ǹjẹ́ ń gba nù zikiru àbí òsì àwọn tọrọ sojú ẹ̀ lápè pé ẹ̀dá kan tẹ́lẹ̀ yìí náà ń bẹ́ẹ̀ nù dá mẹ́bi lórúkọ tí mo rí fún yìí ń bọ́lá bí rí ìdánọ́dà mẹ́bi. Abu Hurairah wọ́n ní láìpẹ́ kọ̀pẹ́ tá a Muhammadu àbúrò rẹ̀ rà wá kọjá nìkan ọba wọn kan wọ́n wá ń pè lọ́gbẹ̀ òmìnira halilu wà yàrùdú na dáríkà bí nàwá ti tàmù wọ́n ní ẹnìkan tó lànà ya gbọ́yá ẹ̀ṣẹ̀ tùbánà láyọ̀gọ́n ẹ̀ṣẹ̀ alámdìlá yọ̀gọ́n ẹ̀ṣẹ̀ láìláìlá láwọ̀gọ́n àwọn òní tẹ̀sùbá ń jọ́nà àmọ́ wọ́n ní tọ́sọ tọ́jọ tẹ̀sùbá kí ni wọ́n fi ń kà á tẹ́ ma ọmọ kóró làbínú làwọn náà ṣàjọ́njọ́ náà ni wọ́n ni wọ́n ń pẹ́ ọ́yá ọ̀dọ́gbọ́n o alábò rírà wa ni àwa sọ ábí àmẹ́bí ni ìgbélẹ́jú lélẹ̀ yìí kọ́lá àwọn lọ́wọ́ fún wọn mọ̀ràn jọ náà pé à onídìí kẹ́ máa ka yé ṣùgbọ́n láì ní tẹ̀sí onídìí ọlọ́run yìí gbàgbé oníyẹ máa gbọ́ bọ́lọ̀ gbé azàbùlà ìwà dọ̀gbọ́n o bẹ́ẹ̀ bá jẹ́ wá fẹ́ máa ka nǹkan kan yín yẹn máa kà bọ́yọ̀ ọlọ́run bàjẹ́ bá ti jókòó èmi pẹ̀lú rẹ̀ náà yìí nìyí lọ́ wá dáfítàrù lọ́ wá ìwé kan kọ́ máa mú ẹ̀ níjọ́tọ̀ ọba jẹ parọ́ ọ̀kọ́ síbẹ̀ pé ó ṣe ní níjọ́tọ̀ ẹnìkan lẹ́yìn ọ̀kọ́ síbẹ̀ pé ó ti méjì bọ́bá wa di lára lẹ́tọ̀ fẹ́ sùn ọmọ tí rẹ́kọ̀dù ojoojúmọ́ ẹ̀rọ lọ́wọ́ pọ̀ mọ́jọ́ di ijọ́ tí wọ́n bá sì wọ́n láti yá mọ̀ dídé ó ti kún tí yẹn bá ní èdè àtẹ̀jú máa ka nǹkan kí yọ́n máa kà ẹ̀sẹ̀ lè yọ̀ bá máa kà torí náà ilé ìdí yé wa pé àdébò ti mú àdékìrí tí wọ́n bá lọ́wọ́ àdábì lọ́gbọ̀gbọ́ àìsàn bẹ́ẹ̀ náà làwọn náà ti dáhùn àdékìrí pé káwa kó wọ̀nyí báyìí kí lọ́kàn jẹ́ إنه الجامع هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. جزاكم الله خيرا. جزاكم الله خيرا.